وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله إنه من جملة عقيدة المسلم أن يعتقد الاعتقاد الصحيح في نبي الله عيسى بن مريم عليه الصلاة والسلام وأن يعتقد أنه ليس ابنا لله سبحانه وتعالى وليس من ولد زنا بل إنه خلق وعبد من عباد الله سبحانه وتعالى خلقه الله تعالى من أم بلا أب كما قال الله سبحانه وتعالى مبينا ذلك في سورة مريم يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بقيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فحملته فانتبذت به مكانا قضيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك ثريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا وأتت به قومها تحمله فدل هذه الآية هذه الآيات على أن الله سبحانه وتعالى خلقه من أمه مريم فقط بإذن الله وكلماته لا من أب ليكون آية للناس ومع ذلك اتهمها اليهود عليهم من الله ما يستحقون بأنه جاء بأنها جاءت به من الزنا كما قال الله سبحانه وتعالى حكاية عنهم وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وعلق الله سبحانه وتعالى ابنها عيسى أي ابن مريم فأنطق الله سبحانه وتعالى ابنها مريم وهو في المهد ببراءتها فقال تعالى قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك مرع سوء وما كانت أمك بغية فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يفترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا وإنما يقول له كن فيكون فبرأه الله بهذه المعجزة أن يكون له أب من الزنا ونزأه سبحانه ونزه سبحانه نفسه أن يكون له ولد وأذن وكذلك وإذا فليس عيسى ولد الله وأخبرت, وأخبرت مريم أن فيها أنها لم يمسكها بشر وصدقها الله سبحانه وتعالى في ذلك ونسبه سبحانه وتعالى إلى أمه في أكثر من موضع في القرآن الكريم ولو كان من أب لنسبه إليه كما هي سنته سبحانه وتعالى في كلامه فدل ذلك على أنه من أم فقط وهو نبي الله ورسوله كما دلت عليه الآيات السابقة وغيرها ya ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tó ti di ọba tí ẹyìn ti tọ́ sí àfi ẹyìn fún Ọlọ́run ọba náà ọba tí ìjọ ti tọ́ sí lóṣìṣẹ olódodo àfi Ọlọ́run ọba ọba olórogún kò kò láti wí nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ọba sí ẹnìkan kan tọ́jọ́ nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátápátá bó ti wù kó mọ̀. ọjọ́ ìpè dájú anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú sí ọlọ́wọ́n bá ní í ṣe òjíṣẹ́ rẹ̀ ní í ṣe ọlọ́wọ́n bá ilé fi ọlọ́run àti gbogbo àgbáńlá ayé ká lè bá a wà ní ojú ọ̀nà tó ti kó lágara ká sì lè wà nígbà tó ti pé yọ wà ní ojú ọ̀nà tó dúró déédéé kó lè bá a jẹ́ wípé òtítọ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá ilé fi ọlá òun náà láàmọ̀rin nínú rẹ̀ àníbi sallallahu alayhi wa sallam ṣe ó ti àlàyé fún wa wípé ọ̀nà ọ̀nà màlélẹ́yìí ìsìnàlélẹ́yìí ọtala fún wa pé eléyìí ni ìmọ́lẹ̀ eléyìí ni okunkun ọtala fún wa pé ni àìmà eléyìí si ni ima gbogbo àwọn nǹkan tó jẹ́ ìmà tó yẹ kóró ànábì sallallahu alaihi wasallam wa fún wa tó ti fi àwọn àlàyé dáadáa àwọn nípa àwọn kọjá lọ nínú àwọn nǹkan tó tó yẹ kí àlìkú àti kọjá ti wa ó fi wá sí ojú ọ̀nà tó dúró déédéé ojú kò jẹ́ ẹni kankan tí ó tẹ̀sẹ̀ bọ́ sẹ́ni ojú ọ̀nà náà àfẹ́ni tọ́lá jẹ́ ẹni ìparun kọ́lọ́ mọ́ sẹ́ni àtẹni kọ̀ọ̀kan lẹ́ni ìparun. ọlọ́run bàbá àti ànábì àtàwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tí wọ́n gba ìmọ̀ tààrà tàbí pèsè lójú ayé ànábì sallallahu alaihi tí wọ́n sì mú àwọn ìmọ̀ náà dógóńgó táwọn fi tẹ̀lé tà nílùú sẹ́lẹ̀ wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́wọ́n bàbá wa kẹ́ àwọn náà tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àwọn sàhábà ó fi wá lórí àwọn tó tún tẹ̀lé wọn àwọn tó ń tẹ̀lé wọn àwọn tó ń tẹ̀lé wọn gbogbo ẹni tí ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa sálùkì yàmọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́fìdé kí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá kọ́ba wa kẹ́ gbogbo wọn tó ti bá yọnu sí wọn kí ọlọ́wọ́n bá tó tẹ̀lé atẹnukọ kan wá nìkan nínú olóríire tí ọba ìbáyọ̀ ọlọ́wọ́n ìbẹ̀rù ọlọ́run ọba ìlẹ́jọ́ láti dọ́wọ́ wa níbi gbogbo ń jẹ́ ọlọ́run ọba ní kánìbí sallallahu alaihi wasallam kó mú wa tó sì ń pa wá láti rẹ̀ ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ níbi gbogbo ń jẹ́ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam mú wa tó ń kọ̀kọ́ àfi ká jìnà sí ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá lórí rẹ̀ ẹ̀jẹ̀ ajáwọ́ ẹ̀jẹ̀ jìnà sí bákan náà gbogbo tó sì mú wa fún wa ní àwọn àdìsọ́kà tó yẹ kóró tó ti àlàyé rẹ̀ fáwọn sàhábà tó ń ti àlàyé ẹ̀ fáwọn tó ń gbà fáwọn tó ń gbà fáwọn tó ń gbà lọ́dọ̀ wọn ó dọ̀wọ́ èmi àtẹnìkọ̀ọ̀kan wa ẹjẹ́ apáyọ̀ ọlọ́run ọba rẹ̀ lẹ́jọ́ ọlá lórí rẹ̀ káwa náà ká sí wà lórí àdìsọ́kàn ètò bí ó lálẹ́ àbíà tí ò ní ma gbogbo àtàjẹrùsìn nínú àwọn àpapọ̀ àdìsọ́kàn wa sáàtún ní nínú ẹ̀sìn wa tí Islam wa tí ó fi yẹ kóró bákan náà tí ìgbàgbọ́ wa tí fi di ìgbàgbọ́ tó ó pé dáadáa tó wúlò tí ó jẹ́ sábàbí láti wọnú ilé àlìjánná pẹ̀lú subhanahu àdìsọ́kà tó dára sí àwọn ẹni rẹ̀ síwájú tí wọ́n ní tí ànábì wa Ìsá alayhi salatu wassalam nípa ìgbàgbọ́ èso ti fáwọn sálàfù wa tí wọ́n ní tí ànábì wa Ìsá alayhi salatu wassalam nípa ọ̀nà tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó gbàdá ànábì wa Ìsá alayhi salam àti ọ̀nà tí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó gbà mú ànábì Ìsá alayhi salam aleyhi salatu wa salam ẹ jẹ́ ká bi múlẹ̀ tẹ́tẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ bí a ti tó ọba ìlẹ́kẹ́ ọlá wípé àdìsọ́kàn àwa mùsùlùmí òun náà ni àdìsọ́kàn tó yẹ kóró tó sì jẹ́ àdìsọ́kàn tó to wa ni nínú kò sì ní àṣe nínú nípa gbogbo àwọn agbègbè tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn pátápátá tó fi ìní àdìsọ́kàn àti ìnígbàgbọ́ salam àdìsọ́kà mùsùlùmí òun náà ni àdìsọ́kà tó wà ní ìwọ̀túnwọ̀sì yóò láti jù kò sí ní àti ìtọ́nú arára bó ti nítorí pé àwọn tó ṣe pé wọ́n wá síwájú wa láwọn tí wọ́n jẹ́ àwọn yahudi àti àwọn nasọrọ àwọn méjèèjì níṣẹ́ ní àdìsọ́kà wọn yapa ó sì yàtọ̀ gédégédé sí àdìsọ́kà wa tá a jẹ́ mùsùlùmí nípa wa salatu ní dídá kan tó jẹ́ dídá ìyanu èyí tó ṣe pé bọ́lọ́wọ́ bá ṣe dá yìí ń jẹ́ ìmọ̀ fún gbogbo ara ayé wípé ìmọ̀ ńlá lélẹ́yìí o ní èèyàn ṣe é wáyé nípasẹ̀ ìyá tí ò ní sí bàbá ń bẹ ṣùgbọ́n lẹ́yìn kò ní jẹ́ ìyanu púpọ̀ nígbà tá a bá ti wo àwọn ti ọlá rẹ̀ ga jùlọ tó ti dá sáájú àti àwọn àmì táwa náà tún rí nínú wa Adam aleyhi salatu salam dídá tọ́lọ́wọ́n bá dá kò sí ya kankan fún kò sí bàbá kankan fún ọlọ́run dá látara ẹ̀rọ pọ̀ ó sì pàṣẹ fún pé kó di ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì di ọmọ ẹ̀dẹ́ ènìyàn eléyìí àmì ńlá lọ́jẹ́ àpẹẹrẹ ńlá òun náà lọ́jẹ́ ẹ dákun tí oníkálukú wa tá a bá sé mà nípa dídá bá dá nẹ́bí wa adam aleyhi salatu salam ẹ̀ tún bọ́ síbi ìdá ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́ èèmà tó òun náà ni dídá tọ́lọ́ ọba ilé jọládá ìyàwó àkọ́kọ́ ìyàwó Hawa dídá tọ́lọ́ ọba ilé jọládá dídá àyanu náà ni torí pọ́lọ́ ọba ilé jọládá ẹ̀wà dá ìyàwó Hawa ọ̀dà látara ọkùnrin tí ò tiẹ̀ níyà ara lábùtù kọ́mà gbogbo ọ̀jọ̀gbọ́n ayé gbogbo onílàákàyè ayé lọ́gbà yìí pé ẹni tí máa lóyún kí tiẹ̀ bímọ òun náà lóbìnrin ṣùgbọ́n náà ọba tí ọlá Hawa tó fẹ́ mú jáde látara salatu wa ọlọ́run kò jáde látara fọ́nrán ha Babalawa wa adam alayhi salatu salam kò bùkátà kó lóyún dépò pé yọwọ́ àti oṣù mẹ́sàn-án tó bí Isa ọmọ dépò wípé yọwọ́ àti tó ṣe pé wọ́n ń fún lọ́yàn wọ́n ti ṣe bákàbákà ètò ọlọ́run ọba ni pé ọ̀pọ̀ àṣẹ gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ tí máa ń pa fún nǹkan tó bá fẹ́ kó rí bẹ́ẹ̀ pé rí bẹ́ẹ̀ tí a bá ti rí eléyìí á tó ṣe eléyìí tó ọba tó dá ìyàwó Hawa tó ní bàbá tí ò níyà ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá tó bẹ́ẹ̀ òun ló wá dá kù ó dá wa lẹ́ni tá a ní bàbá tá a sì tún ní ìyá omi tọ́lọ̀ ọba sì tún ní kí a máa tara rẹ̀ di ọmọ ẹ̀dẹ́ ènìyàn èèmọ̀ náà ń bẹ látara rẹ̀ tó kálukú wa náà tá a bá wòye sí pẹ̀lú àwọn àsìkò tá a ń lò nínú àwọn àyà wa tá a fi ń yí padà láti kù kan sásìkò kejì bákan náà ọlọ́run tó wá mú ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹrin jáde òun náà ni ẹ̀dá bí níyà tí ò ní ní bàbá òun náà ni anabi wa Isa aleyhi salatu wa salam ẹ̀dá yìí kò ní jẹ́ ìmọ̀ púpọ̀ fún wa torí pé ọlọ́run ọba ìlẹ́jọ́ láti sọ bẹ́ẹ̀ fún wa yìí pé inna masala Isa inda Allah ka masali Adam khalaqahu min turab thumma qala lahu kun fayakun ọlọ́dájú àpẹẹrẹ Isa ọmọ Maryam gẹ́gẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́ lá tí ò sí yàtọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá ádámà náà ni ọlọ́run ọba dà níbi wa ádámà alayhi salam ọjà látara yèpẹ̀ ó sì pàṣẹ fún pé jẹ́ bẹ́ẹ̀ ó si di ẹ̀dá ó si di èèyàn náà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ilé jọlá ti pàṣẹ nípa tẹ̀yìnsà fún ẹni tó jẹ́ ìyá rẹ̀ ti ṣe Mariam gbé lóyún ó lóyún ètò ọba náà ni àwọn bìrìbìrì rẹ̀ náà bẹ nínú àwùjọ wa àìmọye obìnrin tó ṣe ọlọ gbé ara àìmọye ọkùnrin tó lóun lu ọ̀rá sí ojú ara nígbà táwọn méjèèjì ń pàdé papọ̀ ọba wa a jẹ́ pé oníkálukú wa ká lọ́ọ́ mọ̀ pé àti

tó ti wà nígbàgbọ́ pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun náà lọ sọ̀rọ̀ pẹ̀lú alukur'ani karim tó ti sọ alukur'ani kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ kò ní máa síjú gbogbo àwọn ọ̀rọ̀ ń bẹ nínú àwùjọ ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ anabi wa isa alayhi salam ọlọ́run àyà tí ò ní nínú alukur'ani ti mẹ́lọ́ dọ̀ rẹ̀ máa rántí ìtàn mariam rántí rẹ̀ nínú tíra ti mẹ́lọ́ rẹ̀ ti ti alukur'ani mariam yìí nígbà tó ṣe pé ọ ta kété yẹ bàbá àwọn ìjọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ ọ wá lọ sí apá ìbùlà oòrùn ó àwọn èèyàn mariam tó ṣe ọwọ́ wá gàgá kan tó fi pọ̀díra rẹ̀ kó lọ́dọ̀ àwọn tó ti fún ọjà àwọn èèyàn rẹ̀ nígbà tí ó ṣe báyìí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní àwa rán ẹ̀mí wa sí i kọ́ yọ sí ní ìrísí abara ọmọ ẹ̀dẹ́ ènìyàn malakú jibril alayhi salam ọlọ́run ní kọ́ yọ sí mariam ní ìrísí abara ní ìrísí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó tún jọkùnrin so ìgbà tí malakú jibril alayhi salatu wa tó yọ sí mariam láàyè tó ń lérò fóun nìkan lòún wà bẹ́ẹ̀ fóun nìkan lòun dádúró tí ò sẹ́nì kankan tó tún jẹ́ ọmọ ẹ̀dá ènìyàn tó jábára bí irú òun ti gbẹ láàyè yẹn ìgbà tó rí ó sèémà Maryam ọwọ́ ń sọ báyìí fún malakú Jibril Ali salam yìí pé ìrẹ́ arákùnrin tí mò ń wò yìí èmi sáàdì ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́kùnrin lára rẹ o ọba àjọkẹ́ ayé ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ mo sáàdì ọlọ́run ọba náà bó lọdọ wọ́tọ́ jẹ́ ọkùnrin yìí tí wọ́n bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n bá dákun ta sí mi èmi nìkan mọ́ obìnrin tí mo fẹ́ mi o mọ sáde kó níbi àbúrò rẹ̀ a rí i pé níbí Mariam ọjà àfihàn obìnrin tó sọ abẹ́ obìnrin tó rẹ ojú rẹ̀ lẹ̀ obìnrin tí èso ní panṣágà tí èso ní náà tí ti oníṣègùnṣe nígbà tó ń rí ọkùnrin pé ó fẹ́ pasófò pẹ̀lú òun pé òun àti ẹnìkan làwọn kó lára àwọn tó ọjọ́kùnrin yìí o tó ọba jẹ́ olùbẹ̀rù ọlọ́run mọ́lákò jìbìlẹ̀ alayhi salam ń sọ báyìí pé èmi tó ń wò yìí wọn náà rí tó wà ti sáré yọjú sí ọ ní òjijì bẹ́ẹ̀ dáadájú òtítẹ́ ẹlẹ́dà rẹ̀ ni mo jẹ́ n lè bá fún ọ ní ọmọ kan tí ó jẹ ọmọ tó tí ní sí lára kò ọmọ tó ti pé ọmọ onídọ̀tí kì ìgbà tí mẹ́lẹ́kù Jibril alayhi salam sọ́sọ́ fún Mariam báyìí Mariam wa sọ báyìí wípé àà tuntun ló gbédè yìí o tuntun ló gbédè ìṣe ìjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn Mariam wa fi sọ̀rọ̀ fún mẹ́lẹ́kù Jibril alayhi salam yìí pé báwo ló ṣe rọrùn ọ sọ yìí pé mo fẹ́ bímọ nígbà tí a bára kan ò ṣe kí ni ojú ọ̀bára kàn rí ọkùnrin kan ọ̀bára kàn rí èmi etí ìṣe onípàṣágà bóun wa ti fẹ́ bímọ. bí Mariam bó ṣe sọ fún malakú jibril alayhi salam lélẹ́yìí malakú jibril alayhi salam ọwọ́ fún mariam létí ni bí ẹlẹ́dàá rẹ ti sọ n'iye sọ wá rí kó ise gbe pé abara kan fara kàn ọ́ ọrụ ọ̀rùn wẹ̀kú ẹkú fún ni ọ̀rọ̀ ọ̀rùn gidi tí ò ti ẹ̀lẹ́ rárá ọ̀nà

tẹ́gbẹ́ bọ́ bá ṣe fẹ́ kí nǹkan ó rí òun náà ni nǹkan ó ṣe rí kò sẹ́nìkan tó sọ pé bọ́lá ń ṣe fẹ́ kó rí òun ọ̀fẹ́ kó bí ara rárá bó ma. ìgbà tí eléyìí báyìí ọba ti ọlá rẹ̀ ga jùlọ ọwọ́ ń sàlàyé fún wa pé bí Mariam bó ṣe lóyún gẹ́gẹ́ bí oyún olóyún bẹ́ẹ̀ pé kìí ṣe pé lẹ́sẹ̀ kan náà gẹ́gẹ́ bá kan ṣe ń lérò yìí pé bí mẹ́lẹ́kù jìbìlá alayhi salam bó ṣe ń pàṣẹ pẹ́tọ̀ àti ọlọ́wọ́n bá pé ó lóyún ó sì lóyún ó sì ń bi lẹ́ẹ̀kan náà rárá o kìí ṣe bẹ́ẹ̀ o ó lóyún bí abara ṣe ṣe kí ni o bó ṣe lóyún òun náà ló ṣe lóyún tọ ìgbà tó wá lóyún ọlọ́wọ́n ilé ní bí Mariam bó ṣe lóyún ni ìgbà tó wá lóyún ọwá ń lọ ọwá tún yẹ̀bá ọyẹ̀bá ọlọ́tí tọrọ ìtọrọ àtọjẹ paradíẹ ní àwọn àyè tó ti pé ọha tí èsì àyè tó gbòòrò àyè àwọn èèyàn púpọ̀ títí bẹ́ẹ̀ tọ ibẹ̀ wá ni Mariam wá títí ọba tó fi ní kí àsìkò òbí rẹ̀ kó tó nígbà tí òbí tó mú Mariam òbí pọfẹ bímọ ó mú Mariam ọba tí ọlá rẹ̀ gajù lọ sọ fún wa nípa ọwọ́ á lọ ṣe déédéé di igi dàbínú kan tá a mọ̀ sí dàbídùn yẹn ó ṣe déédéé kùkùté dàbídùn kan kùkùté dàbídùn yìí níta lè fẹ́ ni pé ká sọ kọ́dà gẹ́gẹ́ bí ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ wa ń tọ́ ọwọ́ wà ibẹ̀ gangan ni omi ti mú Mariam ìgbà tó bí wàá mu níbẹ̀ Mariam wa sọ fún pé ah èwo mo rí báyìí o èèmọ̀ ńlá lélẹ́yìí o irú èwo ló wá mú mi báyìí ah wàhálà ńlá lélẹ́yìí tó sì jẹ́ pé léyìí ò bá ti bá mi láyé kí n ti jẹni tí ó kù táwọn yóò sì gbàgbé mi irú èwo lélẹ́yìí kí mo fẹ́ fi jíṣẹ́ fáwọn èèyàn níbo máa sọ pé mo ti rélẹ́yìí báwo mo ṣe fẹ́ sọ pé mo ti kú eléyìí Mariam ó bẹ̀rẹ̀ sí ní banújẹ́ bẹ́ẹ̀ sì ni ara ní lórí bí ọmọ ti jáde ní ara rẹ̀ ọlọ́run ọlá rẹ̀ ga wá ṣe ìrọ̀rùn àti ìdẹ̀kùn rẹ̀ ó ṣe fún Mariam ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó wá ní pé wọ́n wá ń pe Mariam láti ìsàlẹ̀ rẹ̀ wọ́n pe Mariam láti ìsàlẹ̀ rẹ̀ tó nínú ẹ̀rí wáyà ni fanadaha man ma ẹni tí ń bẹ nísàlẹ̀ rẹ̀ ń pè é ó ń pe Mariam pé rẹ̀ Mariam Allah tahzani má bànújẹ́ o má bọ̀kànjẹ́ o má bara jẹ́ rárá bó ti ma qad ja'ala rabbuki tahtaki sariyya òrí ẹlẹ́dàá rẹ̀ ó ní bọ́nà rọrùn wá fún ọ ó ti mú ọ̀nà àbáyọ wá fún ọ ọ̀nà tí ó jẹ́ ọ̀nà àbáyọ ọlọ́run ọba ìlẹ́kẹ̀ láti fún ọ tó fi jẹ́ pé gbogbo ìnira gbogbo wàhálà yìí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ olóògbé gbogbo ọ ọlọ́run wa ni kó mi kùkù títí igi yẹn kó mi kí yẹn kó mi dáadáa a sì mọ̀ yín pé lótìtọ́ lódodo tí igi bá kí ọkùnrin kí tó sọ pé òun fẹ́ mi igi ọ̀pẹ yóò wàhálà ọlọ́run ní kó mi igi yẹn tó bá mì tó mi igi dáadáa tó mì í tòtá àfẹsà àlẹ́ ìkìrú tó bá ń sẹ́ni ìyá sámúrù tútù sáfàtì rúbọ̀ yọjà yọ jábọ́ lẹ̀ wàá bá rẹ̀ Mariam tó tó bá jábọ́ fàkúlì wọ̀ṣọ́bì wàá jẹ́ kò sí mú mi sí wọ́kọ́rù rẹ̀ àyìnà kò sì máa tutù ojú ojú rẹ̀ fẹ́ tí wàhálà ti mú àwọn aláboyún ọmọ mọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó ti rọrùn bẹ́ẹ̀ fún Mariam wípé tọ́ba ti jẹ́ ojú rẹ̀ ó tutù bọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti pàtẹ́ nìyẹn tamuru rótọ́kù ti jábọ́ tòótọ́ Mariam ti jẹ́ ọlọ́run ti ti rọrùn fún un lábẹ́ bíbà yìí òní wọ́n máa ń sọ fáwọn kan làwọn sọ pé bọ́yá ilẹ̀ Yorùbá wọ́n ní Mariama kì í ti tamuru àbí rótọ́kù lọ́jàbọ́ ìwé lọ́jàbọ́ fún un pé ńgbà tó jẹ́wé báyìí lọba sùn nígbà tí òjì báyìí bímọ ọba ń pè ní ọmọ ya ajéwé sùn ọmọ ya ajéwé sùn subhanallah kèé ṣe ewé lọ́jà bọ́ kápẹ́ àdìsọ́kàn tiwọn ni rọ́tọ́ọ̀bù tẹ́lẹ̀ dà wá sọ náà ni sámúrù tútù náà fún Mariam salam nígbà tí fi bímọ bá ni gbogbo ẹni yóò bá bá ọmọ ènìyàn ni ọmọ ènìyàn má bá sọ̀rọ̀ o má sọ̀rọ̀ tààràtà báyìí fún ma o kà má fi àwọn àmì sọ̀rọ̀ yìí pé inni nazartu lirrahmani sawma èmi ṣe ìlérí àwẹ̀ fún ẹlẹ́dàá mi walan ukallima al-yawma insiya lónìí tí mo wà ń bẹ̀ yìí ìní bẹ́ẹ̀ dá ọlọ́run kankan sọ̀rọ̀ wọn ìní bẹ́ẹ̀ dá ọlọ́run kankan sọ̀rọ̀ báyìí òun náà ni Maryam ó ṣe bímọ tó ti gbé ọmọ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ rẹ̀ ní sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wà bí iye kọ́ ha dà nílò ọba gbé ọmọ yìí àwọn lọ gbé bá èèyàn rẹ̀ wọ́n ní Mariam làkọ̀dí bí ti àǹfààní ọmọ tí mú àdàparọ́ wa ha lélẹ́yìí ṣé bó ṣe yẹra fún wa ṣé pé nǹkan ọlọ́sẹ́nu ńbolo ti tó ọba ọlá sọ ìtàn Mariam. aleyhi salam kò sí lóorùn anabi wa Isa aleyhi salam àti bó ṣe bí níbẹ̀ yìí. àdìsọ́kẹ́ àwa tá a jẹ́ mùsùlùmí gidi òun náà ni pé á gbà pé bí ẹlẹ́dàá wa ti sọ yìí òun náà ni ọ̀rọ̀ rẹ̀ ṣe rí o kò sí ẹja bákan nínú ẹ̀fọ́ lọ́n ti sọ ló ṣe rí eléyìí tọ́ka lórí pé Mariam ó látàdọ̀ látara ìyá yóò ní bàbá ìyá nìkan lásán náà ló ní kò ní bàbá ó sì wáyé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti ọlọ́run àti gbólóhùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kò ní bàbá rárá dídá tọ́lọ̀ ń da ó lè bá a máa jẹ́ àmì fáwọn èèyàn tó bẹ́ẹ̀ ṣe báyìí tó àwọn kan yapa wọn yapa kó níbi àdìsọ́kàn rere tí wọ́n sọ yẹ ká ní sí ọmọ Mariam látara àyà rẹ̀ yìí àwọn wa sọ pé àwọn náà ni àwọn àwọn o Mariam yẹn alágbèrè ọmọ rẹ̀ ni ọmọ àgbèrè ni tẹ̀rí àkéde àwọn yahudi báyìí àwọn yahudi àwọn ìsirẹ́lì tẹ̀yìn pé á àwọn ní role model ti yín ẹ wo àdìsọ́kàn abú tí wọ́n ti ti òdìdí ànábì kan náà àwọn ànábì ọlọ́run àní sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ wo ìpè nírọ́ tí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ lánírọ́ fáwọn èèyàn tó àwọn sọ pé Mariam wọn lábẹ́rẹ̀ ló ṣe torí ẹ̀ ọmọ tó bí ọmọ àgbèrè ni lọ́dọ̀ tiwọn àfíìdà àti wọn dí dí dí ọ̀nà tí wọ́n gbà bí ànábì Ìsá nìyẹn ẹ wò sí àfíìdà wa tá a jẹ́ mùsùlùmí. ṣùgbọ́n náà ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọkọ̀ ànábì Ìsá mọ́kò nínú rẹ̀ o ṣùgbọ́n ká gbọ́n tí wọ́n wí gẹ́gẹ́ bọ́lá ti sọ nínú Suratu Nisa ọlọ́run ní wàbí kókùrì yìí pẹ̀lú àìgbàgbọ́ àwọn Yahudi wa wọ́n wá ìdúró ńlá àdáparọ́ ńlá wọ́n sì sọ ọmọ Mariam ìdúró ńlá náà ni pé wọ́n ní alágbèrè ni ọmọ rẹ̀ tó sì bí ọlọ́mọ àgbèrè ni. fa antaqa Allahu ta'ala ha Isa ọlọ́ọ̀bá bá fún ọmọ Mariam lọ́rọ̀ sọ orúkọ ọmọ rẹ̀ náà lọ́rọ̀ sọ láti orí ìtẹ̀ní gbólóró lọ́mọ kékeré àá ah, ah. ire ọmọ àyà Harun bàbá rẹ̀ ṣe bàbá bù ìyá rẹ̀ náà sì ṣe alágbèrè níbolo bí Mariam gẹ́gẹ́ bí àdéhùn tọ́nà ti sọ fún pé kò sọ̀rọ̀ fún ọba tọ́ka sí ọmọ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ wá ní pé wa ọ̀jẹ̀ ló pè wá ní ọmọ bóò láti ọmọ tí ò lè sọ̀rọ̀ láti ọlọ́run bá ilé kí ọlọ́ba fún ọlọ́run bá fún lọ́rọ̀ sọ ó sì wà ní àwọn ọmọ kéékèèké tó ti wọ́n sọ̀rọ̀ ní kékeré lásìkò tá àrà kan ọ̀rọ̀ lọ́dọ̀ wọn sọ́jà àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ tó ní kìmí ni àwọn ọ̀rọ̀ tó yanjú ọ̀rọ̀ òun náà làwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ẹrú ọlọ́run ọba ni mí o ọlọ́run ọba ti fún mi kíra bákan náà òtútù tèmi ní ànábì tó sà ọ̀sán ilé ike ọlọ́run tèmi lánàbì bákan náà lẹ́yìn ìgbọ́lọ́run ọba ile ọlá ó fún mi kíra tó ti ṣe tó fi ìsẹ̀mí ní ànábì lẹ́yìn ìgbà yẹn kọ́ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó tún wá ní ní gbogbo àyè ọsọ fún mi ó tún sàtọ́lẹ̀ kí n yọ zaka ọlọ́run ọba ilé kí ọlá sọ ọ́ kalẹ̀ fún mi lópin ìgbà yòówù tí n bá ń bẹ lórílẹ̀ ayé ẹ wo àwọn òfin tí ànábì Ìsá alayhi salatu wassalam mú wa wọ́n sàtọ́lẹ̀ fún mi kí n máa kírun níbo ni kírísítẹ́nì wà ní ọ̀rọ̀ wọn tí wọ́n ti láwọn tẹ̀lé ànábì Ìsá alayhi salam àti pé wọ́n fẹ́ wọ́n kọ́ lónìí tá a wà mẹ́ Muhammadu anabi gbogbo àgbáńlá anabi gbogbo àgbáńlá yé òun náà wọ́n gbọ́dọ̀ tẹ̀lé tòun ti bẹ́ẹ̀ tí wọ́n kí wọn wọ́n pa mí láṣẹ wọ́n sàkọọ́lẹ̀ fún mi pé kí n máa yọ zàká ṣé wọ́n yọ zàká báyìí àbí ìdá mẹ́wàá ìdá mẹ́wàá alàgbàjọ lónìí o èyí béèrè pé bàbá mo lẹ kó lọ kílẹ̀ sì fi ṣe ó tọ̀ fẹ́ gbà nǹkan mí ni ọ̀fẹ́ gbà nǹkan mí ni tẹ̀mọ̀ pé zàká àwọn ọgbà lọ́dọ̀ àwọn ọlọ́rọ̀ á dà padà fáwọn tí wọ́n jẹ́ aláìní àwọn tálíkà àwọn aláìní àwọn tí wọ́n ní bùkátà kò láàdá padà sínú òfin ẹ̀sìn ọlọ́run ìdá kan nù ọ̀dọ̀ ogójì láti yọ sápẹ́ tó owó bá ní nínú òfin ẹ̀sìn ọlọ́run kì í ṣe ìdá rárá bó ti wù kó mọ́ ẹwẹ̀ tí ọlọ́run bá bó ṣe kúrégé bó ṣe dáa tó ẹ̀yin sáà ni pé lópin ìgbà tí n bá ń bẹ láyé ọlọ́run sàtọ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún mi bákan náà inú àtọ́lẹ̀ tọ́lọ́run sọ fún mi òun náà ni kí n ṣe sí ìyá mi ọ̀dà kọ̀ ìyá nìkan torí pé ìyá nìkan ló torí pé ńgbà tọ́lọ́run bá sọ̀rọ̀ ti Zakariya pẹ̀lú ọmọ rẹ̀ Yahya tó ìgbà tí ó jẹ wọ́n bá rọ̀ bí wà lílẹ̀ yìí wọ́n sàtọ́lẹ̀ tiẹ̀ pé kó ṣe dáadáa sáwọn abínibí rẹ̀ méjèèjì torí pé níyàwó ní bàbá ṣùgbọ́n ti Mariam ó ní wọ́n bá rọ́m bí wà àlìdàtì wọ́n sàsọ́ọ̀lẹ̀ kí n ṣe rere sí ìyá tó bí mi. níyà kọ́nà ọba ìlẹ́bí ọlọ́wọ́ sàsọ́ọ̀lẹ̀ pé ìyá rẹ̀ nìkan ni ó ṣe dáadáa sí mọ́ ṣe dáadáa sí bàbá rẹ̀ sálà torí pọ̀pọ̀lọpọ̀ àyàtà nínú alukur'an ọkọ̀ àti ẹ̀ka ṣe rere fáwọn abínibí wa méjèèjì. ọkà tún lè buyari ètò jẹ́ dáadáa tá a ṣe sí ìyá wa ó lè pàtàkì púpọ̀ ìgbé ká tún mójútó ìyá wa ju bá ṣe mọ́tò síbẹ̀ ẹ̀rí pé ṣe ìsá ọmọ Mariam sọ ni pé wọ́n sàtọ́lẹ̀ kí n ti dáadáa sí ìyá mi kò sì wí nìyẹn bákan náà bó tó ṣe sàtọ́lẹ̀ báyìí fún mi kò tó wá dúpẹ́ fọlọ́ tí ò ṣe mí ní ajẹnipa tí ọjọ́ olórí igbó ọwọ́ àtàdúrà pé ọlọ́ọ̀lọ́n kọ́ ọmọ bá mi lọ́jọ́ tá a bí mi àti lọ́jọ́ tí màá kú àti lọ́jọ́ tí wọ́n padà gbé mi dìde ní àlàyé ọlọ́run ní sọ ọmọ Mariam lélẹ́yìí ọ̀rọ̀ òdodo lè tá a ti sọ yìí ètò tí fáwọn èèyàn dáadáa parọ́ nínú rẹ̀ kò tí ẹ̀ tọ́fọ́ lọ́wọ́ ọba ìlékè ọlá ó ní ọmọ kan mímọ fún ọlọ́wọ́ ọba náà tọ́lọ́wọ́ ọba ìlékè ọlá bá fẹ́ nǹkan kankan yọ ọkàn pàṣẹ náà ni pé kí nǹkan ó sì máa rí bẹ́ẹ̀ nǹkan yóò sì máa rí bẹ́ẹ̀. ọlọ́wọ́ ọba ìlékè ọlá tó bá fẹ́ nǹkan sọ pé kóòn fọyẹ̀ kò téèyàn wá sì túmọ̀ pé wọn náà kọ́ wa lọ sájọ pé abẹ́ sàdúrà fún yín ní táàkì kò ní múná tí ń tọ̀ sí ẹ̀yìn tó bá fẹ́ nǹkan yọ wípé jẹ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ jẹ́bẹ̀ kí wá ní tó ti kí ló ti wí kí ló ti jẹ́ kí ló ti túmọ̀ sí àdúrà lọ́dọ̀ ọ̀tí ẹ̀bẹ̀ yẹn bẹ̀. ó fi bẹ lọ́hùn lọ́wọ́ bá fi o jẹ́bẹ̀ dákun mi yìí ó jẹ́bẹ̀ dáadáa ó wí ọkàn ka lọ. ṣètọ́lọ̀ bàbá fẹ́ yọ ọkàn sọ pé ibẹ̀ jẹ́bẹ̀ làbárì ló fún wa fún aróyìn ni kì í ti gbogbo àwọn ti ti ń lọ dáadáa. ọba ti fẹ́ ká ṣe bẹ́ẹ̀ náà ló ń wa bẹ́ẹ̀ láti dóòdì àkídà mùsùlùmí olèlé ìtawà sọ ètò jẹ́ ti àwọn yehudi kò láti sọ fún ọkùnrin sá wọ́n lọ́mọ ọmọ zina wọ́n ti tún pé, ìyá rẹ̀ wọ́n pe ní alágbèrè ìbára ẹlẹ́ẹ̀kẹta náà tún bẹ gbogbo mùsùlùmí ìrìn ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní ìran àwọn tó ti jẹ́ àwọn nàṣọ́rọ̀ ara wọn àwọn nàṣọ́rọ̀ yìí àwọn náà ní àdìsọ́kàn míì sí àdìsọ́kàn wọn tí wọ́n ní tí ànábì Ìsá kì í ṣẹyọ kan nínú àdìsọ́kàn tiwọn òun náà ní pé Ìsá ọmọ ọlọ́run ni torí pé ìyá rẹ̀ ẹni tí mójú tẹ́lẹ̀ ọjọ́ sí ni tọ́ àti rí bàbá kan mọ́ ó sì lóyún ó bímọ àá ẹni tó nílé ìjọsìn òun náà ló kún lóyún nù a jẹ́ pé ọlọ́run ló bí Ìsá lọ́dọ̀ tiwọn tọ́ wọn bá pọ̀ Ìsá àwọn sọ di ọmọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá gẹ́gẹ́ bọ́lá ọba ìlẹkẹ ọláti sọ yẹn fún wa nínú Al-Qur'an Al-Karim nígbà àwọn àwọn tí wọn jẹ àwọn Yahud kọlá ti Yahud Uzayr ibn Allah àwọn Yahud àwọn sọ pé Uzayr wọn lọmọ Ọlọ́run ọba ni wọn kọlá ti Nasara al-Masih ibn Allah àwọn tí wọn ti jẹ àwọn Nasara àwọn Christian àwọn sọ pé Isa ọmọ Mariam wọn ni ọmọ Ọlọ́run ọba ìlẹkẹ subhanallah gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àkọ̀wé ìlú ni àwọn ọ̀rọ̀ lásán tí ò lẹ́rìí kankan nù ni tó jẹ́ pé gbogbo ẹni tó bá nílà aká ìníwọ̀n yọ mọ̀ bí ọ̀rọ̀ tó ṣe gbé ó tí ò yẹ kéèyàn ní àdìsọ́kàn rẹ̀ sí irin sọ mọ́mọ́dìyà òun náà awọn àwọn àdìsọ́kàn tó ṣe àwọn tọ́jà àwọn náà sọ̀rọ̀ tó ṣe pé wọ́n ní lọ́pọ̀lọpọ̀ tẹ́sí máa gbọ́ olóhùn ọlọ́run ayé tó bẹ́ẹ̀ gẹ́ ọwọ́ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ ayà lọ́sọ̀ fún alẹ́ alukur'anil karim tó fi rinlẹ̀ gbóhùn ọba òbí ma ẹnìkan kò bí òun òun sì nínú gbogbo ẹ̀dẹ́ òun ọlá rẹ̀ ga ọba ti sọ fún wa ni nípa nẹ́bí salatu fọ ma pẹ̀lú ṣùgbọ́n tí ò ní ní bàbá tí sì ti ọmọ àgbèrè ara lábò tó kó ma ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ náà ó wá kó ẹ̀mí tiẹ̀ náà mọ́ rẹ̀ mọ́ kó pé òun lọ́mọ òun e e tó lọ́mọ ara náà òun òbí ma tọ́ba rí bẹ́ẹ̀ Mariam ọmọ Mariam náà ní í ṣe Mariam náà kì í sọmọ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ Mariam nínú ọ̀rọ̀ rẹ̀ tá a ti kà síwájú tó ọlọ́wọ́n bá ti sọ fún wa yìí pé nígbà tí malakú jibril alayhi salam ti sọ pé tọ̀ ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá ní kó wọ́n á fún ọlọ́mọ ni kọ́lá ti anna yakunu li gulamun ó ní bó mo ṣe fẹ́ bímọ walam yamsasni basharun ẹ̀dá kan ọ̀fara kẹ́mìrì àárí pé ó ti fọ́rẹ́ mọ́ pé òun ò ṣàgbèrè ẹ̀dá kan ọ̀fara kẹ́mìrì lọ́kùnrin òun ọ̀ ọmọ rẹ̀ tó bí kìí ma gbèrè ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlákan mú ọ̀nà ìyanu yẹn ogun wá láti pé kórí bẹ́ẹ̀ ni mọ̀ pé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá agbára rẹ̀ ká gbogbo kan kò sí ti ọba nínú gbogbo tọ́lọ́wọ́n ọba ọlá dá bẹ́ẹ̀ náà láàrin àwọn ẹyẹ káàkiri àtàwọn ẹranko káàkiri bẹ́ẹ̀ tọ́ba bà lórí ẹ̀ tọ́ba ké lórí tó fi kókó mbẹ́ tẹyẹ yẹn ọba pamọ́ báyìí pẹ̀lú àánú ọlọ́yọ̀ pa kànàkànà sínú tá a wá ti wá sọ pé kéèyàn ní àkọ́mọ́ ní bàbá ló ti wá sọ lórí ní jẹ́ káyé omi nítorí rẹ̀ tá fún ní àwọn orúkọ tí ọba ọlọ́run sẹ́yìn nímọ̀ jù ní àbọ́lọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run nímọ̀ tí eléyìí tí ò sí èméjì ń bẹ ọlọ́run ọba lọba tó nímọ̀ jùlọ ìmọ̀ ọlọ́run ọba yìí lọ́lọ́run ọba fi ń sàlàyé fún wa yìí pé àníyanu òun lọ́lọ́run ọba ìlòun ọlọ́run ọba ìlẹ́kẹ́lá fi ẹ̀dá ìtọ́ ọmọ Mariam òun fi ṣe òun òbí ma ẹnìkan kan òbí wọn ọlọ́run ọba ìlẹ́kẹ́lá Mariam náà kò ti ti àgbèrè rárá bó ti kó ma àkídà wa nìyí láwa tá a bá ń salam á sì tún nígbàgbọ́ tọ́lọ́ wọn ọba ìlékè ọlá tó ń ran sáwọn èèyàn rẹ̀ lásán àwọn èèyàn rẹ̀ lásán lọ́lọ́run rántí o kò sí ànábì kan tọ́lọ́run rántí gbogbo gbogbo àgbáńlá ayé tó ju ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ torí pé nù kan márùn tàbí mẹ́fà tàbí ọ̀sán sọ pé wọ́n fún òun tó òkú ànẹ́bí kan ṣáájú òun rírì gbogbo òjíṣẹ́ kọ̀ọ̀kan ànẹ́bí kọ̀ọ̀kan àwọn èèyàn rẹ̀ wọ́n rántí ṣùgbọ́n òun wọ́n rán òun sí gbogbo pátá áyà wá pọ̀ tọ́nà wọ́n máa arsalnaka illa rahmatan lil alamin àrùn ṣe ìrìn àdínsọ́lá ju kọ́ jẹ́ ìkẹ́ gbogbo àgbáńlá yìí lọ. ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil alamina nadira ìbùkún ni kọ́ba tó ṣe é gbé ọ̀sọ̀ al-furqana al-qur'ani kalẹ̀ fún ẹrú ẹ̀ kó lè bá jẹ́ kìlọ̀ fún gbogbo àgbáńlá yìí. tọ́ gbogbo wa ní ìsìn aláti nígbàgbọ́ nítorí inú oṣù tá a wà yìí ká máa ń ṣe àlàyé fún wa lọ títí tí ó fi dàsìkò nǹkan wọn náà sáàtì ọ̀pẹ́ níbi wa Isa alayhi salam ọbọ̀ pábọ́sẹ̀ kú níbi gbogbo àdìsọ́kàn abú táwọn náà sọ̀rọ̀ níbi gẹ́gẹ́ bó ṣe bọ́ pábọ́sẹ̀ kú níbi àdìsọ́kàn abú táwọn Yahud táwọn náà ní sí àníbi wa Isa alayhi salam àwa la lẹ́tọ̀ọ́ sí àníbi Isa ju ẹni pọ̀ lọ àwa mùsùlùmí òun la lẹ́tọ̀ọ́ sí ìdáàmọ̀ nípa Isa ọmọ Maryam kírísítẹ́nì kankan ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ fún wa láwọn àyè oríṣiríṣi nínú Al-Qur'an Al-Karim yẹn wọnú Suratu Ali èyí ó rí ìtàn rẹ̀ bí ṣe ń bọ̀ kó tó di débi tó dé èyí ó rí sọ ìtàn àwọn ìyá rẹ̀ wá kó tó di tó dé lè tó ṣe ìgbé tó tẹnu bóun fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yóò wàhálà yìí àwa tá a jẹ́ mùsùlùmí tá a wá nígbàgbọ́ sí ọlọ́run ẹ jẹ́ àgbà ọ̀rọ̀ ọlọ́run ọba ń gbọ́ náà lẹ́lẹ́dàá wa kò sẹ́nìkan tó lè fún wa nírò gẹ́gẹ́ bọ́lá òun ti fún wa bí ó ti lè fún wa nírò wọ̀lá yùnà bí ó ká mísìlù kọ̀bíìn ọba tí fún níròyìn yẹn náà òun náà ló lè fún wa níròyìn ìròyìn ọlọ́wọ́ ọba ilé kíọ́lá nípa níbi wàá yín sà àlẹ́ ìsọ̀dá tó sọ́lá bẹ̀rẹ̀. tọ́ sẹ́gbà tá ọlọ́wọ́ bá wá ti dá nídà yanu yẹn tó wá túmọ̀ yìí ká gbé ta yọ ìjẹ́ ẹrú rẹ̀ tó náà pera rẹ̀ ní ẹrú ọlọ́run kò tí ì sọ kó rí nìkan lẹrú ọlọ́run gbogbo àwọn ànẹ́bí tó ti wá síwájú rẹ̀ ẹ̀rù ọlọ́run ọba ìlẹ́kẹ̀ọ́lá ni wọ́n jẹ́ alọpọlọpọ alọ́pọ̀lọpọ̀ wípé tá a bá lọ wọnú sọ́ọ̀tù sọ́ọ̀t àárí bọ́lọ̀ ń dákọ̀ àwọn ẹrú rẹ̀ àwọn ẹrú rẹ̀ àwọn ẹrú rẹ̀ wọ́n kúrò àbídànà wọ́n kúrò àbídànà wọ́n kúrò ìbádànà eru e, eru bẹ́ẹ̀ náà láwa nínú àwọn àyíká àkiri káàkiri káàkiri náà tọ́lá ọba ìlẹ́gbẹ́ láti pé àwọn tí wọ́n jẹ́ àwọn ànẹ́bí àtàwọn òjíṣẹ́ rẹ̀ tó ti pè wọ́n lẹ́rú nínú àwọn ànẹ́bí àtàwọn ni ànẹ́bí wa ọmọ Mariam aleyhisselam torí torí délé ẹja lọmọ yìí pé dáàbà pé Ìsá ọmọ Mariam náà láti pípè tá a pè Mariam kì í ṣe pípè pé ọmọ tí a bá forúkọ ọ̀yá rẹ̀ pè nínú ṣẹ̀ríà ọmọ yẹn kò ní bàbá tó yanjú ni àyàfi Ìsá bọ́ọ̀nù Maryam ọba ti pè fún ara rẹ̀ náà nù ọlọ́run ló pe bẹ́ẹ̀ báwa ló ṣe o bá máa a tún wá nípa ìmọ̀ lórúkọ díẹ̀ àmọ́ pé orúkọ díẹ̀ ṣe díẹ̀ ń ẹ jẹ́ kí mùsùlùmí ó dún ní máa ń tọ́ wá ní òfin ẹ̀sìn ọlọ́run ìpè ń tọ́lọ́ ọba ìlẹ́fẹ̀ ọlápẹ̀ ní bóyá àwọn lè kan táwọn ń pè ní jésù yẹn tọ́yàtọ̀ sí ti ànábì wa Ìsá alayhi salatu salam ṣùgbọ́n orúkọ tọ́lọ́ fi pé Ìsá ni ọlọ́run Mariam àdìsọ́kàn wa rèé gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí gidi ẹ̀já lórí àdìsọ́kàn rere tí ọlọ́run ọba ìlẹ́fẹ̀ ọlá tó ń ṣe àlàyé rẹ̀ fún wa nínú Al-Qur'anil kálíbà wà nínú ẹni tó ṣe yí pé ìṣe ni ìgbàgbọ́ wa tí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìrètí ọlá yóò gún régé nípa nẹ́bù àyíǹsà alayhi salatu wassalam alukur'an karim láì mọ iye ààyè lọ́lọ́wọ́n ọba ìrètí ọlá ti wá pé Ìsá tọ́lọ́n ti ṣe àfitì rẹ̀ lọ bá ìyá tí ò ṣe àfitì rẹ̀ lọ bá bàbá rẹ̀ tọ́ba jẹ́ kó ní bàbá ni ọlọ́wọ́n ọba ìlékè ọlá ìbá ṣe àfitì rẹ̀ lọ bá bàbá rẹ̀ torí pé àwọn ànẹ́bí ń bẹ tọ́lọ́wọ́n bá dárúkọ wọn pẹ̀lú bàbá wọn. wa idh qala Ibrahim li abihi Azara nígbà tí ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ tó lúkọ rẹ̀ ṣe azarọ̀ tó a rí pé mbẹ yẹn ọlọ́wọ́n ọba ìlékè ọlá ti jẹ́ kóyé wa wípé azarọ̀ ni bàbá rẹ̀ ṣùgbọ́n Ìsá Maryam lọ́wọ́n ọba ìlékè ọlá ti pè é ọlọ́wọ́n ọba ìlékè ọlọ́wọ́ ti àbí tiẹ̀ lọ bá bàbá tó bá ní ni ìtọ́ náà ní fọlọ́wọ́n ọba ìlékè ọlọ́wọ́ fi orúkọ bàbá yẹn òun náà ni yóò fi pè é sábọ́ná ṣùgbọ́n ìyá nìkan lọ́wọ́n ọba ìlékè ọlá fún Ìsá ọmọ Maryam ní bàbá rárá bó ti kọ́ ma àdìsọ́kàn wa lélẹ́yìn á sì dúró lórí rẹ̀ á sì máa pọ́n rere rẹ̀ á sì máa fáwọn ènìyàn yìí pé kọ́lọ̀ ń ti pé ẹ àfà tẹ̀bẹ́ pé ọ̀nà tí wọ́n gbà dànù bẹ́ẹ̀ ni a gbà nígbà tí ẹ ti wá yẹn fẹ́ gbà ọmọ ọlọ́run ni ńgbà sọ pé ọmọ òun ni tó ọba ìlẹ̀jọ́ lóògbé so àkídà táwọn ṣe kíni o láàánì ní àbí ọlọ́run bá kọ́lọ́ kó sáà ló ṣe gbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa barakallahu li wa lakum fil qur'ani wa sunnah wa nafa'ani wa iyyakum bima fihi min al ayati wal hikma fastaghfirullaha innahu huwal ghafurur rahim. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún Ọlọ́run ọba ìjọ náà ti gẹlẹ kọ máa bọ òṣìṣẹ́ Ọlọ́run àwọn ará ilé rẹ̀ tí ọlọ́wọ́n bá kọ́ bá wa kẹ́ wọn àti àwọn sọ́hábà rẹ̀ bákan náà tí ọlọ́wọ́n bá kọ́ bá wa tẹ́lẹ̀ gbogbo olùkẹ́lẹ́ lánàá wọn pẹ̀lú ìdára wọn sílẹ̀ fún afẹ́fẹ́ lọ́jọ́ àìníyá wa ti ajẹ́ mùsùlùmí ní òní tí a wà níbẹ̀ yìí a rí i pé òní ni ọjọ́ tí àwọn ọmọ wa nílé ẹ̀kọ́ ìjọba àti tọ́jẹ́ ti aládàáni tọ́jẹ́ ti ìwé wọ́n gba ìmìíràn pẹ́ wọ́n lo àwọn kan tí wọ́n ń wọn wọ́n lo òye wọn láti máa fi ka ẹ̀kọ́ láti máa fi ka ẹ̀kọ́ lẹ́yìn ọba ti fún láàka yìí nítorí lásìkò kan ó ti di kọ́rọ̀ ọ̀fẹ́ dàrú mọ́ láàka yìí lọ́wọ́ wọn á ní ẹ lọ sinmi ìsinmi ráńpẹ́ ìtẹ́sùn máa fi iye àwọn ẹ̀kọ́ yìí wò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ò ní nípa tó ìgbẹ́ ìsìn nínú àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ gbogbo àtà jẹ́ òbí ìjà mójútó àwọn ọmọ wa wọn ìjà mójútó àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ní ìsìn kó tó dirú ọjọ́ òní ó ti di ẹrù rẹ̀ tó ti gba ìkó lọ táwa kankan la bí àwọn ọmọ yẹn pàápàá jùlọ ẹwà àwọn ọmọbìnrin wa lónìí tá a wà bẹ́ẹ̀ ẹwà bá ti ń ti wọn àmọ́ wa ti wá di níta fi ń ta tẹ́tẹ́ láwùjọ báyìí àmọ́ wa ti níta fi ń wá rìsìkì báyìí pé ọya lọ́sítẹ́ wa lẹ́kù kódà bàbá ọmọ sọ fọmọ rẹ̀ pé wá o fúrídọ́ọ̀mù tó fẹ́ ṣe yìí wọn náà kọ́kọ́ lè kó ni ó wò lọ ní o ó wò lọ ní o sẹ́ẹ̀rù pé ń tí ń rọrùn bẹ́ẹ̀ sọ̀rọ̀ òní àti pé bá síjú àwọn ọmọ yẹn sí àwọn ibi tí ó síjú wọn sí àsánà kún lè pẹ́ lé ọkọ lọ́la tọ́bẹ̀ ti sàbẹ́sùn owó báyìí nínú ilé ọkọ rẹ̀ ó ti mọ ọ̀nà pé a ah, bàbá alágbájá èmi ó tàá kó tọkọ rẹ̀ bá ti ní òsàyè báyìí yọ wàhánà àti dá wàhálà yóò fi lè gbéjà obìnrin mi ọmọ mi bẹ̀rẹ̀ sọ pé láti ojú ọ̀nà ni ó ti mọ sọ pé èmi ti lọ o mo ti lọ o ẹ dẹ́kun ẹja mójútó àwọn ọmọ wa atọ́kùnrin àtòbìnrin ẹja mójútó wọn nínú ìsinmi ráńpẹ́ ètò ìsìnkú wọn nìyí láwọn tí wọ́n jẹ́ pé àwọn ọmọ wa tí wọ́n lọ sílé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní ìsìn iṣẹ́ tá a mọ̀ tó dájú tá a ti kọ́ wọn báyìí ń lọ kádà kó tó di pé wọ́n gbọ́ ní báyìí ọmọ mi ò ti wá ọ̀kadà kalẹ̀ pé máa wà sẹ́pẹ́sẹ́pẹ́ o yóò ti mọ pàmìyàn rẹ̀ bó ni ẹ̀yin tiwa bó lè kó dẹ́kun ń rọ ẹ́ tọ̀ mọ̀ ń bọ̀ wá o ọkọ̀lá dágbọ̀ lídé mọ̀ ń bọ̀ wá subhanallah ìtọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń ṣe lélẹ́yìn ṣùgbọ́n àti ìtọ́nà tá à ń gbà mójútó àwọn ẹ dákun ká wá ọ̀nà tó láti fi mójútó àwọn ọmọ wa jíjẹ mímu àwọn ọmọ wa ó dọwọ́ wa ẹja mójútó lílo wọn àti gbígbé wọn àti wíwọ̀ wọn ó dọwọ́ wa ẹja mójútó àwọn àsìkò tí wọ́n wà yìí ẹ má jẹ́ kí wọ́n lò ó síbi nǹkan tó ṣe pé kò ní mú orí ayé tàbí tàbí àmọ̀ wá fún wọn ẹ àrí pé wọ́n lo àsìkò síbi dáadáa síbi tí ó mú wọn sórí ilé ayé tàbí àmọ̀ ni ọbẹ̀ látòrí wípé àwọn ọmọ wa ìka ní àkíyèsí wọn dáadáa tá a bá níṣẹ́ kan tí wọ́n lè máa bá wa ṣe nínú iṣẹ́ ọwọ́ wa wọ́n máa tẹ̀lé wa lọ ṣọ́ọ̀bù wa wọ́n sì mú àwọn nǹkan tó jẹ mọ́ àwọn ìwé ẹ̀kọ́ wọn dání wọ́n tún lè máa rí kà nígbà tá a ti ṣe tọ́yẹ kókó náà la ní káwọn ọmọ wọn lọ fún wa lọ́wọ́ níbi iṣẹ́ wa lóko wa ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí nìta mọ̀ sọ fáwọn ọmọ wa àfẹ́ kún ó wàhálà àfẹ́ wọn ó wàhálà ẹ̀jẹ̀ wọn ó wàhálà tó bá yẹ kún ó ṣe kó pé ńgbà tí ọ̀rọ̀ bá dé àwọn náà ọmọ báwo ni wọ́n ti lè mójútó ọ̀nà tí wọ́n bà ṣe ni pé ká tọ́ wọn síbi dáadáa ibi wọ́n sì ti dé okùn tó dára tó rẹwà tó náà ní ẹja mójútó wọn lórí lórí bákan náà ẹja kéèsì àwọn ọmọ wa nípa àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ tọ́pọ̀lọpọ̀ ń bá rìn báyìí lẹ́nu bàtẹ́lómi ní ìsìn tó ti di pé ìjáàsà ti dé fáwọn ti gba ìsinmi ráńpẹ́ báyìí bàbá òní kankan tó máa rí ó sì tọmọ náà bá jáde látàárọ̀ tó bá ti lọ báyìí òdìlé àwọn ọ̀rẹ́ atọ́kùnrin atóbìnrin ilé ọ̀rẹ́ ni wọ́n lọ já mójútó ọmọ wa ẹ̀dá kù táwọn bá wò fún wa ó sì ń ṣe dáadáa ń ṣe dáadáa tó bá lọ bẹ́ ní ibú rìn yóò ní ibú yóò lọ wọ́n bọ̀ wọ́n lọ́rẹ̀ èyí ọ̀rẹ́ akúbára wọn na èyí wọn àgàgà tọ́rẹ̀ rẹ̀ ti lọ dáràn tó ẹ́ wọ́n jọ sa gbogbo wọn bẹ̀ náà ni bó ṣe jẹ́ sí ọ ó lọ́rẹ̀ òun ni ẹbí má mú gàrí sóun wa wọn gbogbo dáadáa káfí káfí káfí káfí súgbà wọn kámójútó wọn ní gbogbo àwọn agbègbè yìí ní tó dáa tó rẹwà òun náà lélẹ́yìí tó yẹ kí nàtẹnìkọ̀ ká kámójútó fáwọn ọmọ wa. bákan náà ẹ̀kọ́ ẹ̀sìn tẹ̀mọ̀pá ti fi rẹ́ àwọn ọmọ wa jẹ lọ́pọ̀lọpọ̀ débi ike àmójútó fáwọn ọmọ wa lọ́pọ̀lọpọ̀ ìgbésí ayé ọlọ́run lọ́mọ táìmù táwọn ọmọ wa tí wọ́n bẹ̀rẹ̀ lé tí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ láàárọ̀ ọlọ́run lọ́mọ táìmù tí wọ́n dé ọmọ míì afẹ́ kí àṣùbà báyìí ló ti jáde ti lọ síbi tí ó ti lọ wọ skul bọ̀sì wọn ọmọ mi ò ní kírun àwọn òbí ọmọ pé ṣékíá ṣékíá o tí mọ́tò yìí bẹ́ẹ̀ lọ èmi ò sanwó ọ̀kadà kan o wọn ò ní pé tó ti kírun subhanallah kọ́sà ti lọ ilé ìwé òun ẹ wá wò gbà tí wọ́n dé ẹ gbà tí wọ́n dé àwọn ọmọ wọn sọ yẹn àtẹkíníkà tó ti lẹ́sìn ẹ wà àsìkò tí wọ́n dé àsìkò làbílẹ̀ fẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwọn òbí mi tí wọ́n mọ kan ó tún máa sọ fáfá ṣètò àfà ẹ̀wá mọ́ ọmọ yín ọmọ yín ti dé ẹgbẹ́ ọmọ yín ṣé kò ṣe sọ fún wọn kù nìyẹn sọ sọ fún ọ pé ẹ̀wá mọ́ ọmọ yín o ẹ̀wá pé ọmọ yín láàrin kọjọ ọgbọ̀n ṣẹ́jú sí wákàtí kan ọmọ wọlé ní tó five yóò jẹun tó bá jẹun tán tó yí gbogbo ẹ̀ mọ́ra wọn kó tó tó rìn délé ẹ̀kọ́ bóyá ọgbọ̀n ṣẹ́jú lásán náà ní ó ó tún ṣẹ̀ṣẹ̀ mọ́ pé àfà tọ́ ẹ̀yin lẹ́mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ayé tẹ̀ ń dì mọ́ káàkiri yìí o. ẹ dákun torí tọ́lọ́ ẹ jẹ́ ká jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó kó nítumọ̀ sáwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin lásìkò tó wà ní òsinmi ráńpẹ́ iná àwọn ilé ẹ̀kọ́ tẹ́gbẹ́ tó wà tí wọ́n máa lọ nílé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ jẹ́ lọ torí pé bẹ́yìn bá ń wò pé ọmọ ọmọ ọlọ́run ìdáàbòbò tí ó níbi gbogbo àwọn nǹkan wọ̀nyí afẹ́fẹ́ ẹjẹ́ ká fi sóbà àwọn ọmọ wa ká dáàbò bò wọn ká mójútó wọn ká ṣe dáadáa sí wọn ká sì jẹ́ kí ìtumọ̀ pé wọ́n ní wọ́n ní sinmi o kì pé ìtumọ̀ yẹn ni pé wọ́n máa ṣeré káàkiri bí kò ṣe pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n máa kà ó tún kéré díẹ̀ sí èsì wọn dín káàbọ̀ wá ni wọn ò kó wọ́n máa ṣe rìmítàn kó wọ́n máa ṣe àtúnyẹ̀wò ẹ̀kọ́ wọn ó ṣàtúnyẹ̀wò ẹ̀kọ́ wọ́n máa ní ìgbáradì fún sáà míì tó ṣe pé ń bọ̀ wá wọ́n tún fẹ́ wọlé ẹ̀kọ́ wọn gbogbo ibi tí wọ́n kù sí ibi èyí tí ṣe lọ wọ́n wòye sí i gbogbo eléyìí náà ní ìtumọ̀ ìsinmi ráńpẹ́ yẹn òun náà ló wà fún káwa tá a jókì ẹ torí ẹ jẹ́ wa mójútó agbègbè yìí lára àwọn ọmọ wa kí ọlọ́run bá fọwọ́ lágbára tó gbó rẹ̀ kọ́dà kó ṣe àánú fún ìlà tẹ̀lifọ̀kan wa. bákan náà gbogbo wa ti a wà ní ìkàlẹ̀ kọ́lọ́run bá kó ṣe oore tọ́pọ̀ kó ṣe fún wa. anabi sallallahu alayhi wa sallam ó ní ẹni yòówù tó bá ilé kan fún ọlọ́run kódà kí ọmọ bí ìtẹ́ yẹ lọ ọlọ́run ọba ilé kí ọlọ́run kọ́ ilé ńlá kan yóò fi kọ́ fún nínú àlìjáná kọ́lọ́run kó ṣe ní àtẹnìkan kan wọlé tí ọkọ̀ lé dáadáa fún nínú àlìjáná nínú ìjókòó wa tí a wà níjọ́ jùmọ̀ lónìí tó mọ́sálásí wa kan bẹ níbí báyìí lónìí tó ṣe pé wọ́n ń bá dáadáa wá sọ́dọ̀ wa lónìí nípa láti rúfù mọ́sálásí wọn wọ́n kọ ẹnfílópù dání inṣàlọ́ọ̀ ta'ala tá a bá sálámà tán wọ́n ha ẹnfílópù síwájú wa nítorí kálukú wa tá a bá ní ká gbìyànjú láti dé ká sì bá wọn tapá síbẹ̀ ó ní pàánù kọ́ fẹ́ gbé fún wọn ìtọ́ bá ti ṣèwájú fún wọn ọ̀la rẹ ọ̀pá níwájú ọlọ́run ní oore ju bó o tètè lọ díẹ̀ san rẹ̀ yóò sì tóbi níwájú ọlọ́run ọba ìlẹ́tì ọlá àti ọlọ́run ọba àti ọlọ́run ọba kó sanu fẹ́mi àtẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa orílẹ̀-èdè nàìjíríà dákúnmọ́jọ ọ̀dà abdullahi láyọ̀ àbẹ̀wò ọlọ́run ọba ìlẹ́tì ọlá ìdùnnú tí ó kalẹ̀ ọlọ́dà ṣe fẹ́mi àtẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa àwọn tí ń darí wa níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ dákun bá nìkan wọn máa ṣe ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ dákun dúpọ̀ ẹ̀kú wa àánú mẹ̀kúnnù ọlọ́dàkùn ní fisọ́kà àwọn tí ń darí wa ọlọ́dàkùn gbogbo dáadáa tá a ti gbáyé rọrùn tí wọn náà bá kó sábẹ́ kápá wọn tí wọ́n lè ṣe ọlọ́dàkùn tí mo lè ṣe fún wa o ọ̀là agbára wọn náà lọ́wọ́ rẹ̀ dákun mọ́tì wọn ya wèrè nílà aká ìwọ̀n ó pè síbi fún ti dáadáa fún wa ọlọ́dàkùn à ń bẹ̀ ọ́ ìlú sẹ́yìn dákun mọ́tì ọ̀ dàrú ìlú sẹ́yìn dákun dàrú gbogbo ẹjọ́ wọ̀bẹ̀ tí ó dàbẹ̀rù wọ̀bẹ̀ láíláí ọlọ́run àbí ọ o èèbó tiwa òun náà ní sẹ́yìn tá a wà yìí ibẹ̀ là ń dín jẹ ibẹ̀ là ń dín mú dákun ọ̀dà o jíjẹ mímu wa dákun jẹ ọjà sílọ́nù gbogbo ẹni tí ń gbọ́nà halali jẹ ọlọ́dàkun o mọ́jì kò dìmọ̀ wọn láíláí gbogbo ẹni tí ń gbọ́nà haramu jẹ ọlọ́dàkun nípa haramu kó lọ́ halali tó péye ọlọ́dàkun ní ti fún wọn gbogbo aláàárẹ̀ bàtà ọlọ́dàkun ní fún wọn ní àlàáfíà gbogbo ẹni tí ń sáré ọ̀nà balẹ̀ fún ọlọ́láàfíà ẹni tí ń bẹ nílé ìtọ́jú ẹni tí ń bẹ nílé ara rẹ̀ ẹni tí